bàbá mi oníṣẹ́ ìyanu ìyanu lọ̀rọ̀ mi ń fẹ́ o aláàánú jùlọ àánú láyé mi ń béèrè bàbá mi mo ṣàìwà ṣàánú fún mi mo ṣàìwà agbẹjọ́ mi rò oníyanu àgbà ńlá oníyanu ìṣẹ́jú ìṣẹ́jú oníyanu wákàtí wákàtí oníyanu ọjọọjọ́ oníyanu oṣooṣù oníyanu ọdọọdún dákun wá ṣàánú fàyè mi mo ní ìyanu lọ̀rọ̀ mi fẹ́ o mò ń wojú rẹ bọ́mọkùnrin tí ń wojú bàbá rẹ̀ mẹ́bí èmi ń wojú rẹ pọ́mọbìnrin tí ń wojú yèyé rẹ̀ dákun ṣàánú mi mo ṣàìwá ṣàánú fún mi bẹ́ẹ̀ ni oníyanu ojoojúmọ́ oníyanu wákàtí wákàtí oníyanu ìgbà gbogbo ìyanu lọ́rọ̀ tèmi ń fẹ́ mo ṣàìwá bojú wolẹ̀ kó wá ṣàánú fún mi mo ṣàìwá bojú wolẹ̀ kó wá gbẹjọ́ mi rò mo ṣàìwá bojú wolẹ̀ bílẹ̀ tí ń mọ́ lọ lóore ní kó wá ṣe ohun tó dáa tó dáa tó dáa tó dáa tọkàn mi ń béèrè lọ́wọ́ rẹ̀ kó wá ṣe fún mi kó o tún ṣe é nínú ayé gbogbo ojú tó ti darapọ̀ mọ́ mi lóore ní tájọ wá ṣètò tèmi kó o ṣe ohun tó dáa tó ṣe ròǹdẹ̀ tó ṣe ròǹdẹ̀ tó ṣe ròǹdẹ̀ báyìí kó ṣe nínú ayé wọn kájìjọ wá ṣe kí ni ká lè jọ gbégbá ọpẹ́ ká lè jọ mọ yìn ọ́ lógo oníyanu ẹ oníyanu ìgbà gbogbo náà lórúkọ rẹ̀ ń jẹ́ ẹ jẹ́ máa fi yín náà kí wọ́n fi kí wa káàbọ̀ sórí àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lọ́jọ́ tèmi lórí Kaftan television yorùbá tiyín orúkọ tèmi ọlá ọ̀nàbàjò ayọ̀lúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ tiyín gangan tí ò kọ́ mọ̀ ẹ sì mọ̀ pé tí n bá ti dé sórí ètò báyìí náà àti àwọn àlejò mi ògbóǹtarìgì tá a jọ máa sọ̀rọ̀ ni, wọ́n ti wà nínú ilé àgọ́dọ̀ tó bá tó àsìkò ẹ̀ẹ́rì ojú tiwọn nígbà yẹn ọ̀rọ̀mọ̀ràn kínkínní tí mo kó wá fún wa tá a jọ máa fi síra wa létí inú lénìí òun ni mo pè é àkórí ẹ̀ ní rora rẹ pin ọ̀pọ̀lọpọ̀ wa láti rora wà pin ọ̀pọ̀lọpọ̀ wa ló jẹ́ pé bíi ká lọ kú bíi ká lọ kú ló ṣe ń ṣe wá bó bá ní kí ló dé ó pé ntí ẹ ṣé ntí nàìjíríà sọ ń sìn gan ṣé kò tó kéèyàn ó rèé pokùnso kó rèé kú mo rora rẹ pin mo rèé pokùnso mo rèé kú ikú kọ́ ló kan bó o bá lè tẹpá mọ́ kìnnìún díẹ̀ sí i bó o bá lè nígbàgbọ́ díẹ̀ sí i bó o bá lè ṣe déédéé kó o ṣàkìtìyàn díẹ̀ sí i bóyá lórí okòwò tó ń ṣe ni tó sì dàbí pé èrè kankan ò wọlé tó dàbí pé agbára káká nìwọ pàápàá fi ń rí ọwọ́ mú lọ sẹ́nu ìyàwó gan-an kò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ sí ọ lẹ́nu mọ́ yóò pé ò jáde síta kó lọ bá àwọn ẹgbẹ́ kó wo nǹkan táwọn ẹgbẹ́ ń ṣe kò wọgbọ́n táwọn ẹgbẹ́ ẹ̀ dá sí ẹ̀ dákun tó bá jẹ́ gbogbo èròǹgbà ti ẹnu wípé o ti wá rora rẹ pin àwọn ìwé mímọ́ kan wọ́n ní ǹjẹ́ ohun rere a lè ti násárẹ́ẹ̀tì jáde wá wọ́n sì dá wọn lóhùn wọ́n ní wá wò ó ìwọ ò sì wá fìyẹn ṣe akọmọ̀nà tiẹ̀ wípé ohun tó dáa tó dáa sì mọ̀ jáde láti inú ilé ayé rẹ̀ mọ́rora rẹ pin àdúgbò ibi tí mò ń lọ lóòrọ̀ èní nìyẹn mọ́ sọ ìrètí rẹ nà sáà tẹ̀síwájú díẹ̀ sí i mo sì ní ayọ̀ láti sọ fún ọ pé dídùn báyìí náà ni ọ̀sán rẹ ó so orí ètò ìjíròrò òwúrọ̀ náà lẹ́sẹ̀ wà lórí Kaftan television Yorùbá tìyín ẹ jẹ́ ìdí òkè lọ́hùn kiri fi ẹsẹ̀ rájò díẹ̀ nígbà tí màá bá fi padà dé lẹ́yìn àti àlejò mi làjọ máa dé ẹ kalẹ̀ à ń padà. ṣe wà lórí Kaftan television yorùbá tìyín tí ẹ bá gbàgbé yẹn kó tó di pé mo lọ sílé agbára mo ní mo fẹ́ rè fi ìjó gbé àlejò mi gẹ̀gẹ̀gẹ̀ sórí ìjókòó wọ́n ti wá wà ń kàlẹ́ báyìí wọ́n ti wà ní dìgbì bá mi ẹ káàbọ̀ sórí ètò. ẹ káàárọ̀ màmá mi. ẹ rọra sà. ẹ ṣeun. ṣé dáadáa lè dé. ilé ń kọ́. ah ẹ ti rí ojú àlejò mi bẹ́ẹ̀ ṣe ti ṣe gbóhùn ọ̀gá ẹ̀ pé ah <laughs> ohun yìí rèé ṣùgbọ́n nísìnyí ṣe yín kámi kámi kámi àbí ó dà ẹ ń fún bàá mi ní àǹfààní kí wọ́n ṣe àfihàn ara wọn fún wa bóyá kẹ́ bá mi ṣe àfihàn ara yín fáwọn aráàlú. àwa tá ń retí rèé àwa ládé dídé tá a dé o adé tó gòdògò aláwa tá ń retí rèé àwa ládé dídé tá a dé o adé tó gòdògò mo ní no weapon fashion say get me shall prosper àwa ládé díje tàdé o àdètò gòtò o bárí jésù ló ń pèdè ọmọ bàbá o bárí jésù ló ń pèdè ọmọ bàbá. bárí jésù ló bọ́ sórí ètò pẹ̀lú ọlá bárí jésù ló bọ́ sórí ètò pẹ̀lú ọlá. Ah! ọ̀gá mo sàn kọ́ kọ baritone mo ṣáà ń gbìyànjú àti kọ mo gbìyànjú àti kọ baritone baridéṣù pọ́nyédé wọn kàn pọ̀ bàrísí èmi náà ní ẹnu ni <laughs> ẹ bá ti àfihàn ara yín lẹ́kùnrẹ́rẹ́ àti gbóòórùn yín díẹ̀ ṣùgbọ́n orúkọ tí bàbá àti ìyá sọ yín gangan ẹ jẹ́ ká wà gbọ́ lórí orúkọ mi ni Samuel Tèmítáyọ̀ Amóbíẹ̀yá PMP mi jẹ́ ọmọ Ondo State. Hmm. oyin àkọ́kọ́ precisely hmm. so orúkọ wa nìyẹn. irú àwọn iṣẹ́ wo ni ọmọọba adétayọ̀ hmm. samuel àbí. samubiaya. samu. samuel tèmítayọ̀. samuel tèmítayọ̀. amubiaya. amubiaya tí gbogbo àgbálá ayé tá a wàá mọ̀ sí bàrí jésù ẹ̀ tẹ̀ ti já wa sí díẹ̀ irú àwọn iṣẹ́ wo ni ẹ mọ̀ ń ṣe àwọn iṣẹ́ tẹ̀ ẹ mọ̀ ń ṣe. Ah, ah ẹ ṣe wọn mm. iṣẹ́ wa papọ̀ sí ọ̀nà ó pín sí ọ̀nà mẹ́ta. Hmm, ní ti professional mm. aka project management à ń ṣe project management professional and consulting we train on project management and consulting hmm. yẹn jẹ́ kan. Hmm. a tún ní àǹfààní láti jẹ́ olùṣọ́ àgùntàn ní church mm. we pastor a church so ẹlẹ́kẹta mm. ni orin tá à ń kọ tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ náà tá a mú mọ́ra tó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ tí gbogbo ayé sì fi ń pè yín ilé ìjọ bàrí jésù gbóná ẹ̀yin pásítọ̀ nìyí project management professional project management professional ẹ kàwé dáadáa ẹ gboyè kí a sì wọ́n gbọ́ bàrí bàrí bàrí gbogbo wa la sì mọ bàrí sí mùsùlùmí hmm. a sì tún mọ irú orin tí bàrí ń kan. Mm. báwo ni méjèèjì bó ṣe mm. bó ṣe jápọ̀ bó ṣe papọ̀ bó ṣe jápọ̀ ẹgbẹ́ ọ̀nà. Ah, èmi máa ń sọ̀rọ̀ kan màmá ní orin ò ní bàríà hmm. orin kò sí bàríà mẹ́ ṣe rí tí àwọn bá ti wọnú spirit orin hmm. gbọ̀ngàn wàá gbàgbé irú ẹ̀sìn tó ń ṣe wọn ní kọ sí pé muslim alone christian hmm, alone ṣé ìtòrí yẹn bá wo akínyẹmí ara yín ẹ máa gbọ̀n lójú kan ni so èmi jẹ́ nìkan tó máa ń lísìn sí orin bàrí láti kékeré hmm. mo gbádùn bàrí tó to the extent pé ó wá wọnú ara mi ó wọnú ẹ̀jẹ̀ mi i can i hardly can do without that music hmm. so mo ṣe ń gbórin ẹni mi ò dẹ̀ ń fi feelings mi pamọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí hmm. mi ò ń hide feelings mi. mo ti rí bẹ́ẹ̀ náà. mo ṣe jẹ́ mo ṣe wà mí kò sí packaging kankan bó ṣe lọ bó ṣe ń lọ so i will let you know who i am. Hmm. so torí nǹkan táwọn èèyàn míì máa ń sọ ògónù nìyẹn. Hmm, pákéjì ni. bẹ́ẹ̀ ni pákéjì. ọ̀nà pákéjì. so pákéjì àwọn tó yẹ kó ràn yín lọ́wọ́ hmm. wọn á tẹ̀ tú ẹ pé ó le jù wọ́n lọ irú sì ni mo ní ìdìrànlọ́wọ́ èmi gan ní ìdílé lọ́wọ́ báyìí o. so olóore náà á pàdé yín bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ náà ṣe máa pàdé olóore náà ní pẹ̀kí ah, so tí wọ́n bá lọ fọ́ọ̀mù jù tó fọ́ọ̀mù jù á olóore gan á wò pé àwọn bàbá lélẹ̀ ni so bí òun fi bàrí tí mò ń gbọ́ yẹn pamọ́ láti ilẹ̀ mo gbọ́ dé secondary school mo gbọ́ wọ university hmm. university of Ìlọrin mo lọ mo ka biochemistry mo gbọ́ to the extent pé wọ́n wá ń pè mí ní alhaji àgbà university hmm. kẹ́ máa wo lẹ́wù yẹn alhaji àgbà tó mi òun fi feelings mi mi fi ń pamọ́ hmm. so process mo ṣe máa ń gbọ́ parí yẹn mo wá ọlọ́run tó wá fún yọ̀ǹda ohun yẹn fún mi ohun ẹ̀ tí máa ń gbọ́ yẹn ó pè é ó wá synchronize sí body mi màá tún lo ohun ẹ̀ so mo wá gbórin yẹn débi tí èmi gan ti mọ̀ pé ó ní àmì làkà ó ní àpẹẹrẹ so hmm. gba tí mo wá jáde kúrò yunifásitì tá a parí NYSC so mo ń láti fara mọ́ iṣẹ́ ìránṣẹ́ pé jẹ́ ká rededicate ara wa ká bẹ̀rẹ̀ sí ń hmm. ṣiṣẹ́ ìránṣẹ́ díẹ̀díẹ̀ so on that process ó wá ṣòro fún mi láti detach bàrí hmm, kúrò lára iṣẹ́ ìránṣẹ́ ni mo fẹ́ ṣe bàrí ni ó ti wọnú Akínyẹmí inú ẹ̀jẹ̀ so báwo la lè máa ti tá à ní pretend tá à ní form ṣé kí n máa fọ́ọ̀n kí n máa gbọ́ bàrí nílé ni kí n máa dé ní sọ́kọ́mọṣọ́ God bless you God bless you so mo ṣe declare ara mi náà pé bàrí lèmi ń gbọ́ o hmm. so instead tí màá máa fi ṣojú ayé o jẹ́ n declare ara mi o mo ṣe hmm. declare ara mi mo ń gbọ́ bàrí yẹn but when ó wá tó time kan ọkàn kan wá ń sọ fún mi pé àwọn orin bàrí tó gbọ́ yìí ìwọ hmm. tẹ máa fi ọ̀rọ̀ bíbélì máa fi ha máa fi gbà lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ tó kún ní òtí ẹ ọ̀rọ̀ tó ẹgbẹ́ ni sọ máa fi gbà múnà ah, ó má dẹ̀ make sense o. Hmm. ọlọ́jọ́ ẹni ìgbà ni mo ṣe. ìgbà ni mo ṣe. ọlọ́jọ́ ẹni ìgbà ni mo ṣe. Hmm. jìhófà ní ìsinmi ìgbà ni mo ṣe. ọlọ́jọ́ ẹni ìgbà ìgbà ni mo ṣe. jìhófà rà áfà o ìgbà ọlọ́jọ́ èmi ìgbà tẹ bá ń gbọ́ mi bẹ́ẹ̀ ẹni hmm. tí ó bá jẹ́ eh, christian Hmm. Hmm. tó gbọ́ jehova nisi hmm. tó gbọ́ jehova rafa tó gbọ́ jehova eshada tó gbọ́ jehova sikenu tó gbọ́ jehova elgebo tó gbọ́ jehova rohi tó gbọ́ jehova maganenu tó gbọ́ jehova orúkọ ńláńlá jehova awo ká. eléyìí kì í ṣe o. eléyìí má jìn ok kí ló tún fẹ́ gbọ́ kọjá pé ọ̀rọ̀ ọlọ́run tá a kàn yí padà sórí mi so a gbọ́dọ̀ máa ṣàgàbàgebè now ẹ wò ń sìn mo fẹ́ preach yín mo kàn ní à ẹ madam ẹ mm. dẹ̀ gba jésù sáyé yín jésù ń wòsàn ó ń gbàlà mm. ṣàpọ̀ ọ̀rọ̀ ni mo sọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ lẹ ń sọ nǹkan ọmọ wòyìn lẹ́nu rẹ̀ ń sọ pé a ti gbọ́ rí. madam bàbá jésù sáyé rẹ wà àgbà jésù sáyé rẹ o èmi láyé mi èmi láyé mi mo ti ní jésù lólùwà. ṣàpọ̀ ẹ̀ padà fẹ́ gbọ́ ọ̀kan ní mo fẹ́ sọ. bẹ́ẹ̀ ni o màá fẹ́ gbọ́ o. orin yẹn ti kọ́kọ́ káàṣì ẹ̀mú ti mú imọ́lẹ̀. Eh, holy spirit àwa ṣe ìtókù. àwa ṣe ìtókù. Mm. so ṣe rí conventional way of pé kí ni ẹja tẹ dá nǹkan rú ká hmm. dùn nǹkan wọn ní ara àwọn oríkèé ọlọ́run ni pé ọ̀dà nǹkan rú fa nǹkan yọ hmm. tọ́lọ̀ bá fẹ́ tún nǹkan ṣe nígbà mi á kọ́ da ọgbẹ́ rú. ọ̀dà rú á sẹ̀ wá fa ètò fẹ́ yọ bọ́ta. wọ́n ní ọ̀jí kan lù kan pa hmm. kọ́ lu lásàrù kan pa kọ́ kọ́ ṣọ̀fọ̀ fún ọdún ọjọ́ mẹ́rin bá tún lọ́jọ́ kẹrin. lásàrù e máa bọ̀ kájọ ẹmu títà mú lánàá ẹja continue. alùpùpù ẹ̀ mọ́ lọ. kò sí. so mo ṣe bẹ̀rẹ̀ kíní ẹ̀ nà gradually tí mo bẹ̀rẹ̀ sí ń wọ inú ẹ̀mí pẹ̀lú ọ̀rọ̀ bàrí so bí a ṣe mú ọ̀rọ̀ Jésù wá sínú bàrí ló fi wá di bàrí Jésù àwa gbé Ọlọ́run wá sínú bàrí tóun. wọ́n bá bí yín léèrè ìgbé kíní jẹ́ bàrí Jésù. Hmm, màá lè sọ ọ́n sìn. wọ́n bá bí yín léèrè ìgbé kíní eh. jẹ́ bàrí Jésù ẹni tó ń polongo jésù kristi lòun fújì sọ́ńdà ló ń jẹ̀bẹ̀. Mm. bàrí jésù lẹ́ ń gbọ́ yẹn ọmọdún àgbáyé. Eh. bàrí jésù lẹ́ ń gbọ́ yẹn ọmọdún àgbáyé. bàrí eh. jésù lẹ́ ń gbọ́ yẹn o. Eh. bàrí jésù lẹ́ ń gbọ́ yẹn o. ó ga àárín ah, náà ti fẹ́ mọ. ẹ máa gbọ́ máa ẹ ti mo ti baptize yín bẹ́ẹ̀ yẹn ah, receive it now bí jesus nìyẹn gbà bẹ́ẹ̀ mú ah, sọ cash it you are inverted now <laughs> by fire <laughs> ẹ kú iṣẹ́ takuntakun bàbá tètè wá bẹ̀rẹ̀ sí ní kọ bàrí jésù ó ti tó bí ọdún mélòó sẹ́yìn. tó o ti ń eight years ló ń lọ sìn. ọdún kẹjọ nídìí iṣẹ́ ní ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ sí ní kọ orin bíi bàrí ṣé nígbà tẹ́ fi wọnú iṣẹ́ orin gangan bàrí òun lẹ gbé wọ sí. bàrí mi kò sí nǹkan mi tó kí ọba rí kí ọba rí lẹ bàbá ní àwọn èèyàn pè yín nísìn kẹ wá ṣe ministration ni àwọn ilé ìjọsìn bàrí lẹ́yìn mọ nǹkan ti yín ṣé nídìí bàrí ẹ ti ní ẹ ti ṣe àwo bọ́tà. a ti ṣe àwo mẹ́ a ti ṣe àwo méjì full album méjì a ti single mẹ́ta kan hmm. tẹ̀ ṣe wà tó ṣe gbóná fẹlifẹli nsìn olóore mi ó ṣe jáde ńlá. bàrí náà ló sì kún náà ẹ̀ á sọ̀rọ̀ nípa ẹ̀yàn tó bá yá mm. ẹ ti ṣe ẹ ti ṣe àwo ábọ̀mù méjì mm. tó ti yó dáadáa wọ́n níbi tíráàkì mélòó mélòó. mẹ́rin mẹ́rin làwọn albums mẹ́rin mẹ́rin tíráàkì mẹ́rin ló àná. ábọ̀mù alákọ̀ọ́kọ́ kí ni àkórè. reality of praise ni reality of praise. reality of mm, praise bẹ́ẹ̀ àṣẹ kúkú sọ pé reality of bàrí. <laughs> bàrí eh, reality. máa ti bàrí eh, kọrin kan tó pè ní reality. Hmm ọ̀rọ̀ tí ń ṣogó bà ní tó ṣàbọ̀yàdé tuntun mọ́ra di òtọ́rọ́ hmm. ó ti dá mi lójú gbogbo lọ́ọ̀yà ló ó mà kàn ó bẹ́ẹ̀ ó bá a lè gẹ́ẹ̀rì ìtọ́jú ṣẹ́gẹ́dùn ẹ̀ lómi lẹ́tì ẹ wá bá mi sọ díjẹ bàbá dídòdò dídòdò dídòdò. o lè yé sí sí. mo wá padà gbé wá sí reality of place. sẹ́ẹ̀rì hmm. reality of place ẹ̀ náà ti bẹ̀rẹ̀ hmm, hmm. ẹ jẹ́ ká dé òkè lọ́hùn a fẹ́ lọ fi ẹsẹ̀ lájó díẹ̀ ó ní gbogbo ọ̀lẹ́ fẹ́ ká lọ wò. a ẹ já lọ wo reality of place yẹn náà ó make sense. ó wà nínú fídíò tá a máa rí wò ó wà ní orí YouTube táwa lè kàn fàṣì fáwọn ará ilé báyìí ó sì àlejò mi ní ká lọ wo reality of place láti ọwọ́ tiwọn eh, Bàrí Jésù ká sì fi ẹsẹ̀ rajò lé tó bá dé àwọn náà fẹ́ gbẹ́nu lé orin wọ́n máa kọ díẹ̀ náà fún wa ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan àpadàbọ̀. padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí television yorùbá tiyín nígbà tí bàárí jésù bàárí ẹ jésù <laughs> lájọ wa lórí ètò lẹ́ni ẹ̀ tá a jọ ń fi ọ̀rọ̀ jíròrò lóore ni ẹ kú kalẹ̀ bàbá wa ẹ̀ ǹlẹ́ sà à ń sọ̀rọ̀ lọ ẹ sì fẹ́ gbẹ́nu lé orin hmm. ẹ sọ̀rọ̀ fún wa first album yín ìpè reality of praise lẹ́pẹ́ bóyá kẹ́ gbé ọ̀rọ̀ tẹ̀ ń sọ náà ńlẹ̀ mm. ká tẹ̀síwájú. ó yẹn ní agbára nínú jésù ló di wá mú mm. iye nínú ikú rẹ̀ ló sì tún jọba mm. iye tí ń jẹ́ ayérayé jésù kristi mi ó agbára lọ́run àti láyé lẹ́ bá a mọ̀ kẹ́ ẹ̀ tètè bọ̀ ó mm-hmm. ladies and gentlemen ẹ wá bá mi yin jésù lọ́rọ̀ tí gbàríjì sọ èsì mo dùn gbèdè mm. à ń bá bá lókè wì gọ́nà yín ẹ sọ pé gọ́nà wì gọ́nà wì gọ́nà wì gọ́nà à ń gọ́nà yín bá bá lókè we Ghana yín bàbá lókè Ghana yín bàbá everybody yín bàbá lókè and you see miracle pariwo praise lọ́lọ́ yẹgi gbogbo ààyè bọ̀. Ghana yín bàbá lókè ayi Ghana yín bàbá lókè ayi Ghana yín bàbá lókè you Ghana yín bàbá lókè we Ghana yín bàbá lókè yín bàbá everybody yín bàbá lókè ah, everybody yín bàbá ah, lókè. káriwo ee sá lọ jẹ́ kí gbogbo ààyè gbọ́. Ah. Ah, eh, ẹlẹ́ẹ̀kejì abọ́mù yẹn kan. àpò yẹn ní Jesus dimension. Jesus dimension ìyẹn ọdún wo lẹ gbé yẹn bọ́ta. ìyẹn jáde ní 2014 ah, thousand ìyẹn náà gbóná. ìyẹn náà gbóná ìyẹn náà ní tíráàkì mẹ́rin. kí ni àwọn àkórí tíráàkì náà. number one in first track ni Jesus dimension mm. ìkejì ní ó ní ah, eh, ìyẹn ní ní baba ok ìkejì sọ pé ọba rẹ ni bàbá mi kò sóhun tó lè ṣe. Hmm. ọba rẹ ni bàbá mi kò sí tí kò lè ṣe. Hmm. ọba ni bàbá mi kò sí tí kò lè ṣe. wọ́n ní kankan tí bàbá ò lè ṣe kò sí o kò sí nǹkan tí bàbá ò lè ṣe. gbogbo ẹ̀mí ti tán pátápátá eh, yóò tún eh, dára sí. ìkẹta náà a tún ní eh, ní bàbá lókè ìkẹrin. ó lọ pẹ́ òun kan lọ àwọn mẹ́rin ni ó sọ àwọn hmm. ènìyàn ẹ̀ dùn ó ní pọ́npọ́nú ó ṣe gbọ́. ẹ tún ní lẹ́yìn ìgbà tí ẹ ti ṣe ábọ̀mù méjì yẹn ẹ ti ti singles. yes single kan àpè ní ló ṣèkì hmm. in fact ìyẹn gan máa orin yẹn dá lásìkò yìí ló ṣèkì nàìjíríà torí unite ni ó fi ọ̀rọ̀ tùnú wá hmm. pé business ẹ ṣì máa dà iṣẹ́ hmm. yẹn ṣì máa dà gbogbo nǹkan ṣì máa dà gbogbo nàìjíríà ṣì máa yí padà so sọ tí wọ́n bá àwọn míì ti rora wọn pin hmm. bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rèé tọ́lọ́mù mi bá dé wẹ́rẹ́ ni wẹ́rẹ́ ni o bákan máa wò pé bí àlá ni bí àlá ṣẹ́jú àyà ni bẹ́ẹ̀ ni kò ṣe na kò kọ́ ọ̀sọ́ ọlọ́run láti ṣe anything wọ́n kàn pé òkè náà nǹkan tó dúró fẹ́ para ẹ̀ hmm. olóòlówó hmm. iṣẹ́ wọn pé aláàtẹ ọ̀kan báyìí ó transform life àwọn èèyàn. ó tó bẹ́ẹ̀ ni. ìjọba kan pé ah báyìí báyìí ok ayé ṣe kí n kúlẹ̀ ní just send account number pẹ́ ọkàn wò. dèrò odò bíi mẹ́fà bíi fifty dẹ́wà wájú ẹ̀ ah, ah, wàá rí pé wo life transform life tèmi ara yín ṣe àwọn pé ẹrù pa yín ò yá tẹ́lẹ̀ <laughs> ara yín yá o kò sí ọkàn tó ṣe yín moneylessness ló ń ṣe yín tẹ̀rù pa yín ò yá hmm. moneylessness hmm. kò sówó so bí alátẹ̀yìn bá wọlé báyìí ẹ̀kàn rí pé ara yín pé nǹkan ara yín gbé agbára dé so ọlọ́run lè ṣe ó kéré sí nǹkan tó ọlọ́run lè ṣe so kẹ́nìkan kan máa rọ àpá no shaking Nigeria eh? no shaking Nigeria ẹ ti fi sínú fídíò àgbéléwò ó ti wà nù YouTube no shaking no shaking ẹ tásìkò bá tó ó ti dà bẹ́ẹ̀ hmm. ẹ á rè wo no shaking ṣùgbọ́n bá a ti ń sọ̀rọ̀ lọ yìí hmm. báyìí tí ẹ ti wà nídìí iṣẹ́ orin olórin ẹ̀mí la mọ̀ yín sí ṣùgbọ́n ọ̀nà tẹ́ ń gbà kọ́ ti yín ló fẹ́ yàtọ̀ díẹ̀ nídìí iṣẹ́ orin ẹ̀mí yìí kí ni àwọn nǹkan tẹ̀yin ti bá pàdé tó dàbí àdójúkọ nídìí iṣẹ́? àdójúkọ pọ̀ number one ṣe rí new concept la gbé wọlé ṣé àwọn pé kò sẹ́ni tó kọ bàrí nu gospel rí. bẹ́ẹ̀ni. àwa lọ́lọ́run fún ní rọ̀fẹ́ ìta kọ̀ọ̀kan. Hmm. so ká ní pé ẹni tí wọn ò mọ genesis ẹni nínú iṣẹ́ hmm. ìránṣẹ́ á ṣòro fún wa láti penetrate. wọ́n hmm. máa wò torí pẹ̀lú pẹ̀lú wọ́n rí wọn pé i'm a pastor mo pastor ni mí lórí ìjọ o hmm. i preach the word of God i've been doing the work of evangelism for years tá hmm. a máa sáré kiri ká kítẹ̀ ló mú abẹ̀rẹ̀ Bàríjì sọ ẹsẹ̀ kan ìtara iṣẹ́ mi náà ni ibi hmm. ah evangelist ta máa ń ṣe every April and December ìtàn pè ní go and fishing ah, a dẹ̀ ń ná owó báyìí ìgbà míì kò tẹ̀ ní sáwọn èèyàn tó máa wá fàyè ọ̀fun Jésù mo á bèè lọ́wọ́ ara mi mo bèè lọ́wọ́ pásítọ̀ kan mo ní ẹ̀sà tó bá yẹ pé corporate organization ló gbéṣẹ́ ìfúnwánsìn tá à ń ná owó thousands several hundreds of thousands at the end of the day tí ò sí tí ò sí eh, product tí ò sí resort hmm. wọ́n ní sọ́wọ́n pé wọ́n á sàkí gbogbo wa pásítọ̀ ìmọ̀ ìrántí báyìí pásítọ̀ gbégbé mi á ní á hmm. ọ̀rọ̀ ló sọ yẹn ọ̀rọ̀ ló sọ mo ní kaná four hundred thousand five hundred thousand six hundred thousand seven hundred thousand ṣé kí wọ́n káàdì rẹ̀ mí hmm. òun ní nǹkan tá a torí wá ìdáná so but adé adé náà bí akọ̀ máa mú kó kẹ́gbọ́n dákàn enjoy ara adé ṣeré kò dẹ̀ ní sí so ó wá dọdún ìmú ní bàrí tí mo ti ń enjoy for my personal consumption Then dandan ò ní gbòòrò ayé hmm. whatever it takes ẹ gbàgbé ṣé mọ̀ àwọn nǹkan táwọn ti ṣe rí tó bá fẹ́ ṣe ìzáìdà kó kó lu ẹ mọ́lẹ̀ tàbí kó gbé èèyàn sókè bẹ́ẹ̀ so mo ní mi ò fẹ́ mi ò fẹ́ kọ̀ọ̀kan tó wọ́n ṣe jẹ́ ń lọ mo ṣe pé àwọn instrumentalist kan ni wọ́n yá mo ní this division i have o mo fẹ́ máa kọ bàrí o bye bye bye bye bye ah yẹn ní kò sẹ́ni tó ti kọ bàárì ó dẹ̀ máa náìsì o máa ṣe ṣe bàtà máa dé àmọ́ ó stadium ni a ti ṣe kò sí hmm. yẹn tá a débẹ̀ ń sọ ẹ mọ̀ ipá àwọn ọmọ tá máa ń kọ́ bẹ́ẹ̀ gan tá máa fa agbó tá a máa ṣe everything so bá a ṣe ń test instrument à ṣe everything wọ́n ti rò pé normal crusade tó máa ń ṣe tá a máa ń thank you fásitì mi ní so wọ́n ti ń jáde díẹ̀ everybody ti ń lọ pé ah, àwọn ará bíi ìtútù bẹ̀rẹ̀ ṣẹ̀ mọ̀ wọ́n tún ti bẹ̀rẹ̀ pẹ̀lú ogbó normal hmm. normal setting but tọjọ́ yẹn ìyàlẹ́nu jẹ́ fún wọn ó yàtọ̀ mo ṣe gbé microbiota test báyìí mi ọlọ́jọ́ ẹni ìgbà ni mo ṣe. àwọn hmm, pé gbàgbé ooo ṣẹ́ni gbogbo àwọn tó ń lọ tó ti yọ ọ̀sẹ̀ gbogbo àwọn tó ń lọ tó ti yọ ọ̀sẹ̀ gbogbo wọn rí pé ah, ah, bàrí ni wọ́n fẹ́ kọ́ ń bí léèrè. èmi wo ẹ̀ ọ̀rọ̀ ẹ̀dùn wo bó ṣe ń lọ wọ́n rí pé wọ́n hmm. ń bẹjú ẹ̀yìn ah, hmm. ọlọ́jọ́ ẹni ìgbà ni mo ṣe. màá rí pé wọ́n ń lè lọ mọ́. olúwa mi mo ń jáde lọ́wọ́ láti lọ ṣe iṣẹ́ ọjọ́ mi ìwádìí kan lèmi yóò mọ̀ mo wá ń wo reaction hmm. ó dà pé ah, ṣe bí christian garden nílé ọwọ́ jọwọ́ yìí sọ ohun jọ ohun jọtọ̀ kí ló ń ṣẹlẹ̀ wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ń ni. Hmm. ìwọ nìkan lèmi yóò mọ lára lérò àti ní ìṣe ni hmm. mo ṣe dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá jìhóbá mi ẹ ṣeun gan ẹ jẹ́ kàfẹ́ ṣẹ̀ sílẹ̀ ká wá ṣeré ọlọ́run eh. kẹ̀dídídí kẹ̀dídídí kẹ̀dídídí kẹ̀gbangba ìlú àti gbogbo ẹ̀ bó ṣe dààmú ẹ̀ náà bó ṣe ń lọ ní ẹ̀ ah. ẹ wo ṣe gbogbo àwọn tó ń lọ. wọ́n ní ẹ̀fẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ wá ṣe eré ọlá. ká tó mọ̀ kó tó ṣẹlẹ̀ ibẹ̀ ń ti kún. Hmm. at the end of that program hmm. wọ́n pe ọ̀tá kọ̀ fifty four people ló fàyè wọn fún Jésù. káìkáì. Ah, gbàtọ́ wọn interview wọn àwọn kan sọ pé à ah, pé ọdún ilé pé wọn ń wá sí gúúsù ohun agbájé wọn ni kò wá gbọ́ àwọn àlàyé wọn ni kò wá gbóhùn báyìí báyìí ohun ẹ̀kọ́ bá a ṣe parí tó mo ní ah! hmm. so nǹkan tí mo gbé sínú yìí látọdún yìí tí mo ń wé sí grace. ẹ wo iṣẹ́ ọlọ́run. Ah! mo hmm. ní iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀. iṣẹ́ ìránṣẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú bàrẹ̀. ni pẹ̀lú bàrẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ sí. a ti ń kọrin rí tẹnìkan sáńbọ̀ tó dẹ̀ ó ní ṣe alẹ́ gbádùn irú kíní inú christianity ó lóun máa fàyè fún jésù lónìí ó dẹ̀ fàyè fún jésù there pé ah bàrí ṣọ́ọ̀ṣì ẹ̀ mo fẹ́ máa lọ àṣẹwà hmm. introduce ẹ sí church kan tá plant ní tòsí bẹ́ẹ̀. ó ní pé a lè Hmm. mo ní tó bá yẹ pé nìyẹn kan ni wọ́n rán mi sí láyé ṣé ẹ mọ̀ pé oore ọ̀fẹ́ ńlá ni. oore ọ̀fẹ́ ni. so àwọn tí ò yé wọn á sẹ́yìn tó hàn mọ́ strategic evangelism hmm. Oh, what we are doing is strategic hmm. torí àwọn unreached we are reaching there. bẹ́ẹ̀ni àwọn yẹn dẹ náà ni bàbá rán wa ah, sí. tẹ̀lé àwọn màmá ayé yẹn á da àwọn yẹn ni hmm. ọlọ́run rán wa sí. bẹ́ẹ̀ni àwọn tó yẹ pé tẹ́ ẹ̀ bá jèrè wọn bẹ́ẹ̀ lówó ẹ lè má gbádùn owó yẹn bẹ́ẹ̀ni wọn kọ́kọ́ lẹ̀kùn yín lọrọ lọrí bàbá bàbá gbogbo ẹ bá kó wa o bẹ́ẹ̀ kó wa àìjẹdà wọn yẹn kò sí sinmi fún yín ní nǹkan tẹ̀ ń ṣe so àwọn tó lọ́wọ́ wá sí yẹn fún àwọn míì tí yóò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ tí sàránṣẹ́ òye mm. tí wọ́n lẹ́mìí tó jinlẹ̀ wọn máa kí sáà sani kílẹ̀ ní ọmọ ọ̀tá náà kò kiri kí ni mo kúrò music ayé ẹ ti gbàgbé wé mo sọ ọ̀rọ̀ kan fẹ́nìkan láìpẹ́ wọn gbé àwọn orin ayé mo ní ṣé ẹ̀yin pásítọ̀ tí ẹ pé ọ̀run lẹ̀ ń gbé ṣé ẹ fi wálẹ̀ ká máa gbóni ayé o ẹ̀yin oorun ẹ kọjá sí ọ̀run o <laughs> ẹ lọ lóde wá kí ẹ̀yin ìrọ̀rùn ẹ̀yin ìrọ̀rùn àwa tá a láyé tá a bọ́n ṣe ń lùlù ayé tá a bọ́n ṣe ń kọrin ayé ẹ̀yin ká máa àṣìfẹ́ pẹ́ láyé o ẹ̀yin ká gbá gbádùn orin wa so ẹ̀yin ọ̀run ẹ̀yin angeli Gabriel yé Michael ẹ kọjá sí àjùlọ ọ̀run ibi tí iṣẹ́ ìrànṣẹ́ iṣẹ́ ìrànṣẹ́ wa tí bí ayé gbogbo wa wà àbí ó mọ̀ ga o ó wà ní pé kíni kan olórin ayé ṣẹ́ẹ̀rì irú àwa ń sìn hmm. ẹ mọ problem ta ni hmm. a ah, pretend hmm. ṣe bá wá mi délé mi ṣe ju nǹkan tí mò ń ṣe yìí lọ pátápátá nǹkan tí mo ṣe jù tó le jù ni pé mò ń gbọ́ bàrí bàrí tí mò ń gbọ́ nu mọ́tò yẹn tí mo gbọ́ ń gbòòrò tí mo sọ dorin mò ń gbọ́ ńlé so it will be hypocritical of me kí wọ́n máa ní àmì ìgbọ́ bàrí ó ní ojú wa rí bàrí. àwọn kan pé ohun kan bọ̀ sí àwọn ní. ẹ bẹ́ẹ̀ ni ní mo mojú wa mẹ́ńtọ̀ mi ni bàrí. ohun yẹn kàn bọ́ sí àwọn lọ́fun. mọ́mì títí dàárọ̀ la mẹ́ńtọ̀ mi ni. Hmm. nígbà mi ìbàdí máa fi lọ tí bá ní àwọn nǹkan tó rújú máa lórin ó ní àwọn bàrí kan tó máa kọ lọ wú jáde tí n bá gbọ́ báyìí hmm. inspiration wa máa gbé sí máa gbọ́rọ̀ báìbù sí máa lẹ̀ so tí máa bá jèrè fifty million so sínsìn síjọba ọ̀run ṣé ọlọ́run á sọ pé ah mi ò fẹ́ àwọn pípò yìí bàrí orin bàrí náà fi jèrè wọn wá síjọba ọ̀run ṣé á sọ bẹ́ẹ̀ Hmm. aláìmọ̀kan mọ̀kan lọ̀pọ̀lọpọ̀ yìí ọ̀nà pọ̀ tí ọlọ́run lè lò fún olúkúlùkù láti jèrè iṣẹ́ wo ọ̀nà kọ́nà lómi ń gbà àwọn àjèrè ní ìkọ́fọ́ bẹ́ẹ̀ni hmm, bẹ́ẹ̀ni àjèrè hmm, rèé àgbà bíi ìwà àgbà àgbà kò lè jẹ́ ti yín nìkan ok àwọn míì tó yẹ pé sọmọdé sọ̀rọ̀ hàlùyé ọ̀rọ̀ tó yẹ pé phonetics <laughs> tí ẹ bá dé àwọn eré àbí tí àwọn kọ́tọ́mà yín wà <laughs> bẹ́ẹ̀ ni àwọn kọ́sọ́mà dáadáa. kọ́sọ́mà dáadáa máa gbọ́rọ̀ yín tán gbọ́ <laughs> phonetics. bẹ́ẹ̀ ni àwa táwa lágége Hmm. táwa ń dọ̀pẹ̀ mú yàrá pàjá. bẹ́ẹ̀ni bàrí la fẹ́ gbọ́. bàrí la fẹ́ gbọ́ <laughs> ah, ẹ wà ẹja sí bàrí la a àwọn tó jẹ́ titiwa wá wá wá wọ́n fààyè wọn àwọn gangan gbàgbé ọ̀nà tá a gbé wọ ògbé tá tó ń mo sọ fún ẹnìkan láìpẹ́ mọ́mí mi mo ní orin David tá à ń tí gbogbo à ń gbọ́ yẹn hmm. ta ló mọ ohun tí David fi kọ ni àmọ́ bóyá fújì ni fújì tẹ̀ wá ni fújì ni bẹ́ẹ̀ ni torí Ọlọ́run fẹ́ràn mi ó lè yàn mí láàyò hmm. so fújì ni fújì ni bá mi David ló fi kọ ni so táwọn ọ̀dà Amẹ́ríkà tó bá fẹ́ sọ̀rọ̀ pé ohun wo ni. Eh, David Ifeanyi wọ́n lè sọ pé Celine Dion lórí nǹkan tó ń gbọ́ nìyẹn nǹkan tẹ̀mí ń gbọ́ tí mo understand òní màá bìlì pé ó fi kọ orin so David orin fújì ló lò bàrí gan ló dẹ̀ tún wá lò. bàrí ló kọ bàrí ló kọ bá mi bàrí nìjà rẹ ó yá bàá mi ẹ mọ̀ nǹkan ẹja àdé òkè náà ẹ ti ní no shaking Nigeria oníkálọ̀ gbọ́ ẹ̀yin rẹ̀ lé àlejò mi ní kárẹ̀ wo no shaking Nigeria láti ọwọ́ bàrí Jésù gba filẹ̀ wọ́n yí kúrò wọ́n yí kúrò à ń padà bọ̀ ẹ kú kalẹ̀. <laughs> ẹ ṣì wà lórí Kaftan television Yorùbá tẹ̀yìn nígbà tí àlejò mi ẹ̀ bàrí jésù gbàjọ wà lórí tó àlejò mi ẹ ti ń ṣe àtótó látàrọ ẹ ti kọ bàrí ẹ gbé nǹkan kẹ ẹ fi <laughs> ẹ ṣe wà mí káàmì tí òun. ó ṣe pàtàkì ó ṣe kókó <laughs> kí àwọn olólùfẹ́ yín tó wà lẹ́kọ́ má bàa tọ́ka ọ̀la kò tẹ̀ jẹ́ kí bàrí jésù máa kọ orin kò dẹ̀ wá ọkọ fún bàrí jésù bàbá wa à ń sọ àwọn àdójúkọ tó wà ní ìdí iṣẹ́ orin tẹ̀ ń ṣe yìí, ẹ sì ti ń sọ oríṣiríṣi criticism lọ́tùn, criticism lósì láì tí ẹ wo gbogbo àwọn advantages tí Ọlọ́run ti ipasẹ̀ hmm. yín ṣe nídìí iṣẹ́ orin yìí. um Ní ibi tí ẹ wà yìí lénìí tẹ̀ ń fi ohun fújì tí ẹ fi ń jèrè ọkàn hmm. fún Ọlọ́run nípasẹ̀ tiyín ṣé àwọn ilé ìjọsìn kan wà bóyá tẹ́ ẹ ti fẹ́ lọ kọrin bóyá ẹ ti débẹ̀ ẹ ti fẹ́ kọ bàrí wọ́n wá ní à rárá rárá rárá rárá o àbí ẹ ti nírú experience bẹ́ẹ̀ rí. lábẹ́ ọlọ́run kò sí ìṣirò experience nítorí a kọ orin méjì ju bàrí so àwọn tó bá ń pè wá wọ́n mọ irú iṣẹ́ ìránṣẹ́ tá à ń ṣe so to the glory of God we been visiting several churches ta ta ti ń kọrin ta tọ́lọ́run dẹ̀ ń gbàkóso ta dẹ̀ ń jèrè ọkàn so but. Mm -hmm ipe kẹ́nìkan wá stop àgbọn no no no ah, it down. nǹkan gan táwọn tó ń pè wá gan fi like wa ni rewriting. ṣé ẹ ń ṣe nǹkan tó yàtọ̀ tó yàtọ̀ sí ètí gbogbo. tó jẹ́ common thing. Hmm. so tí gbogbo ayé ń ṣe innovation innovation innovation is the mother of invention so i try nǹkan ní like rí result tó yàtọ̀ so ẹja tún dán nǹkan mi wò hmm, kì í ṣe pé mo mi ò tẹ̀ rí bàrí rí nǹkan ló bá ṣe tà rí rí ṣùgbọ́n lọ́nkàn ti gẹ̀ set pé a máa fi orin ohun yẹn ìṣiṣẹ́ ìrànṣẹ́ káníkẹ́ báyìí wà láyé torí pé mò ń ṣe relé ni iṣẹ́ ìrànṣẹ́ yìí bá lágbára jù lè lọ nígbà hmm. yìí máa ń láìkì irú àwọn kan bẹ́ẹ̀ ni pé ah so èèyàn tún fi tara mi ó tún yan ọlọ́run ó tún fi ń hmm. jèrè ọkàn wájú hmm. ilé lọ ṣùgbọ́n a dúpẹ́ ọlọ́run pé ẹ̀yin bàrí náà tó ṣì kù ẹ̀yin náà lè gbé wa sá sí. àwọn bàrí tó kù <laughs> àwa ok àwa bàrí tá a kù bẹ́ẹ̀ ni àwa bàrí tá a kù àwa bàrí bàrí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàrí <laughs> connection. ó dáa ọlọ́run a máa túbọ̀ ran iṣẹ́ ìránṣẹ́ yín lọ́wọ́. Iṣẹ́ orin tẹ̀ ń ṣe yìí, ṣé kò wá dí àwọn iṣẹ́ project management kò dí wọn lọ́wọ́? Ṣé kan ò pa kan lára? Agbára Ọlọ́run, ìkan ò pa kan lára. Torí ara part of what we do in project management is to, to scheduling. Wọ́n ń pè kankan ní scheduling management láti hmm. ṣètò time tí ẹ máa ṣe eléyìí, after eléyìí kí hmm. Ká arrange nǹkan in series, in parallel. So ká prioritize iṣẹ́ káwa put calendar date wọ́yá ìgbà tá a fẹ́ ṣe ilé yìí ni iṣẹ́ ara àwọn kọ́ iṣẹ́ tá à ń ṣe in project management uh, you know project management teaches you what you need to do to do the job. Hmm. When you know what to do to do the job, there is no job you'll not be able to do. So we train you on how to know what you need to do to do the job. You might not know the job, but if you know what to do to do the job, you do the job. Really? Part of what you need to do to do the job is to get people that does the job to do the job. Hmm. You are not the one that is doing the job, but really? you know people that can do the job so ara àwọn kan tá à ń kọ́ nìyẹn so we are able to apply it in our hmm. ministry hmm. mo ṣe wá bí ilé nísìnyí ó ti ní wákàtí tí mo fi lẹ̀ pé yẹ hmm. báyọ̀ after some two hours okay mo tún wá padà fi wákàtí kan bí méjì sẹ́yìn ẹ̀ in case there is any delay traffic delay so nǹkan tí mo fẹ́ ṣe mo ti fi sí wákàtí kan nǹkan náà pè eh, eh, eh, ní schedule management ẹ ti fi lead sí lead or lag wípé uh, how many hours can I wait before I get to the next uh, mm. uh, activity so we yẹn láti fi ṣe ètò ẹ̀ so parí Jesus kò dín kan lọ́wọ́ bọ́lá ń ṣe ń ṣe ọ̀la ń sìn máa wà ní training session kan àtún máa professional course tá à ń ṣe èní ń sìn parí Jesus ló gbé mi débì tí ma tún kúrò bí n sìn tí mo bọ́ agbádá mi lẹ̀ hmm. tí mo wọṣọ mo tún padà lọ sí àwọn ibi tí mo máa ṣe àwọn iṣẹ́ mi màá tún pàwọ̀dà. ẹ tún ẹ jẹ́ ẹ ṣe báyìí ìgbà tí ẹ̀ ń ẹ ní biochemistry lè ṣe ń school báwo lè ṣe wá dé di project management. ṣe mà so nígbà tá a parí first degree hmm. a wò pé a ní passion mo ní passion pé kéèyàn máa arrange kan pé báyìí ó yá jẹ́ ká ṣe báyìí eléyìí hmm. ló yẹ ká ṣe eléyìí ló kàn ó yá quality báyìí báyìí báyìí báyìí ẹja ṣe mo á wò pé kò ìkíní ọ̀sìn ní biochemistry. Hmm. èmi kan mọ́ máa fi àjẹ ara mi ni tí bá ní mò ń mò ń yọnu ń bẹ̀ yẹn na mo yẹ débi nsìn mo wọ environment yẹn hmm. ẹ tábà off camera ń sì ti máa sọ fún àwọn nǹkan báyìí báyìí kẹ ṣe ah hmm. ẹ sọ pé báwo mo ṣe wà ara nǹkan tá a kọ́ nìyẹn risk management à ń sọ fún mi pé àwọn bíi tẹ position kìíní sí ó wà risky eh, it is is a hazard is a potential hazard èyí kan ẹ ṣe àmọ́ rí sí pé ah it's true báyìí báyìí báyìí so èmi wá wò pé nǹkan tí mo ní passion fún tí mo lè ṣe naturally kò sí biochemistry Hmm. ibo ló wà project management ká ṣe nǹkan ká manage quality ká manage human resources ká manage yàn eh, to use emotional eh, intelligence to to to move people ṣe wọ́n sìn iṣẹ́ tẹ̀ fẹ́ ṣe tí máa mú yín hmm. tí máa mú yín madam máa mú yín ṣe o hmm. máa sà yín gan-an àdéhùn bíi ẹni wọn bá ti máa ṣiṣẹ́. ẹ kò sí mi lórí. bẹ́ẹ̀ni pé ẹ bá mi ṣiṣẹ́ pé ẹ ní ẹ ṣiṣẹ́ kan no no no no i will work on your emotion ṣe mo emotion is everything bẹ́ẹ̀ ṣe wà mí sìn tẹ́ ẹ bá ní right emotion a lè jọ flow. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni tẹ́ bá wà lọ́dọ̀ ọkọ yín ní other room mm. tẹ́ ẹ bá ní right emotion ọ̀zà room ọ̀zà room tẹ́ ẹ bá ní right emotion other twin ló lè flow bẹ́ẹ̀ni ada ìgbé wọn fẹ́ jà yín ló lè ní so until tó bá affect emotion positively ni nǹkan tó lè flow so if you are a manager and you are not emotionally intelligent it will be finding difficult to get your work done kì í ṣe gbogbo ọkàn náà kàn ń búlíyàn pé i will sack you àwọn mélòó ló máa sack hmm. kó jẹ́ bẹ́ẹ̀ búlẹ̀ ẹnìkan lé ní kó sack ẹ̀ tó hmm. dúró lọ ó hmm. sack lómi tó bá yẹ ẹnìkan ní bẹ́ẹ̀ ṣiṣẹ́ mọ́ you have to be emotionally intelligent politically intelligent financially intelligent culturally intelligent kó tó lè get environment ẹ̀ set to as in to get the work done. so mo ṣe padà sí project management yẹn mo lọ ka project management certification I just certify in the US mo dẹ̀ gba certification mi mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ní àwọn. bẹ̀rẹ̀ sí ní ṣe project management. so mi ìmọ̀ ẹni tí nípa mi rántí bá benzene ẹ̀ẹ́n tí wọ́n ṣe ń kó oògùn polysaccharide mucopolysaccharide mi lè yà mọ́ carbohydrate ìwọ ni all this peptide gbogbo mi ò ti gbàgbé everything mi ò rántí mọ́ mo ti filẹ̀ fún oúnjẹ tèmi àti àdùnrin bẹ́ẹ̀ ni mm, ọmọ tó bá fẹ́ lọ ṣe ìbá ọ̀fẹ́ mi sírí bẹ́ẹ̀ ni mẹ́sìn ló fẹ́ ṣe torí mẹ́sìn là ń pọ̀ sùn tí ìrìn àjò yẹn bá já wa sí biochemistry. oúnjẹ ayé sí biochemistry torí nǹkan tó tẹ̀ máa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló jẹ́ pé wọ́n dàbí tìyìn tẹ́ pé wọ́n máa ní passion fún nǹkan kan ṣùgbọ́n lọ́nà kan àbí èkejì wọn ò sí àbára wọn nídìí passion yẹn iṣẹ́ oníṣẹ́ ni ṣé mo kí bẹ́ẹ̀ ṣe ṣe biochemist yẹn lómi ò pé hmm. ọdún mẹ́rin àbí ọdún márùn-ún kò lè wéṣì o hmm. jẹ́ kí n lọ gbaṣẹ́ ní ibi tí wọ́n ti ń po oògùn á hmm. sì máa ṣe iṣẹ́ yẹn kò ní wà fulfilled ìdí ìdí tí mo fi béèrè ìbéèrè yẹn nìyẹn nígbà tí èyí ti wá wà nídìí iṣẹ́ project management yìí lọ́kàn tìyín ṣe ẹ wà fulfilled ṣé ẹ ń ẹ ń rí practice ṣé market ń wá ṣé client ń wá. ẹ ṣe wà mo wà fulfilled hundred percent one oh one gan jẹ fi one percent ṣe. Ah, hmm, one of my major fulfilment ni pé hmm. mo like láti máa mentor yan to train people from the scratch. Eh? màá wá sọ ẹ dá nǹkan tí ìwọ fẹ́ dà area yẹn. Hmm. I have mentored several people in the field of project management not to become project management certified today they are PMP today. Hmm. ṣé ẹni tí bá tẹ ẹ̀kọ́ rí àwọn yẹn ná hmm. inú máa ń dùn tàbí tí wọ́n fẹ́ ṣe nǹkan kan tí mo ní ẹ̀yà ẹ̀kọ́ nǹkan nípa mi nípa iṣẹ́ tí mò ń ṣe tẹ́ bá gbọ́ nǹkan táwọn èèyàn máa ń kọ hmm. wọ́n á ní sam PMP queen essential sososo wọn bẹ̀ sí ń sọ àwọn oríṣiríṣi orí mo èmi lẹ̀ ń sà yẹn orí mo <laughs> àwọn tí mo tẹ̀ tó ọmọ ẹni tí n bá project management táwọn ọmọdé wa di gúrù tí n bá ń wò wọn pé ṣé ẹ ẹ sọ pé èmi mo tẹ̀ ní ní oní èmi ni Hmm. so àwọn kí ni máa mú mi ó máa múnú mi dùn náà ṣé ní Nigeria let me tell you this raw truth yes, sir. the the the project management maturity level mm. in hmm. Nigeria is zero point zero five àti hmm. ah, one percent in maturity of project management àmọ́ ah, bó ṣe ń ṣe nǹkan ah, ẹ máa rí multi millions of a project ẹ kàn béèrè pé where is the project management plan kò sí ètò wọ́n dẹ̀ fẹ́ ṣe project tó ń worth billions of dollars kò sí plan so òyìnbó eh, tóyìnbó bá fẹ́ ṣe any project ẹ̀kọ́ wo wọ́n lè máa several months several years wọ́n ń planning plan. they plan the resource they plan the communication they plan the risk they plan the the the, the, communication they plan the the eh, eh, gbogbo nǹkan náà plan wọ́n wá ṣe gbogbo ẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ wọ́n wá pé kí ni project management plan so anything tẹ́ bá fẹ́ ṣe tó bá sínú ìwé yẹn lè ṣe ẹ lọ wo gbogbo àwọn kọ̀ǹtàtọ̀ àwọn bọ́n ṣe ń ṣiṣẹ́ ní títì mm. àwọn kọ̀ǹtàtọ̀ ẹ fọ́ bí ìwé ẹ dàbí ìwé ẹ dàbí tó wà núwèé Hmm. Nobody manages equality. Hmm. This must be quality. Tábà ṣọ̀nà, a máa kọ́lé èlé, a máa da ilé èsì. Wọ́n kàn irú sórí hmm. epo pupa, wọ́n da epo dúdú ìjìnlẹ̀ sí. Òjò òjò rọ̀ kejì. Hmm. Everything lọ, kò dẹ̀ sẹ́ni tó máa béèrè. Nobody monitors the the the the, quality. Hmm. Ẹgẹ́ so gbogbo àwọn kí náà yẹn ẹ wò kò kò kò make sense. So tẹ́ ẹ bá rí àwọn ohun tẹ́ ti ṣiṣẹ́ fún tí ẹ ti ràn lọ́wọ́ tí wọ́n ń ṣe dáadáa, inú yín máa dùn so àwọn nǹkan tó ń fún wa ní ìwúrí nìyẹn títí dọ̀la mo ní àwọn class kan tí mo bẹ̀rẹ̀ last week nsìn wá dọ̀la màá lọ parí ẹ̀ tí n bá rántí pé mo máa wà ní class lọ́la nsìn pé àwọn kan máa lis ten sí mi pé máa impact knowledge pé you do it right inú mi máa ń dùn àwọn tí mo jẹ máa ń wájú kan wà ní class mi la àwọn tó wà ní government setting hmm. ọjọ́ tí n bá ti rí wọn báyìí inú mi máa ń dùn ni màá wá professional ọ̀rọ̀ máa fi nù wọ́n pé gbogbo ìtẹ̀ǹtẹ̀ gọ́ọ̀mẹ̀ntì irọ́ ni o nàlá ẹ̀ hmm. irọ́ lẹ̀ ń pa àpò àtẹ́bárẹ́ àwọn ìjọba mẹ́wàá tó kóra wọn jọ àwọn mẹ́sàn-án wọn àpò ara wọn ni kábíyèsí. kò ṣe torí pé kíní ẹ fẹ́ ṣe ká ní pé àwọn mẹ́sàn-án lè sọ pé torí pé kíní ẹ fẹ́ ṣe nàìjíríà ti ṣe ju lè lọ the Nigeria as a project we have been done since years ago. so bá ṣe wà ní ká ṣe ń ṣètò PMP that is project management tí ó ń jọra wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí bẹ́ẹ̀. ọlọ́run máa fún yín ṣe ọlọ́run máa fún yín ṣe èmi gan lè sọ pé kàwá ṣáìnì yín ibi bàbá ah, bàrí ah, jésù o project management o any consultant anything màá dẹ̀ máa bá yín ṣètò màá dẹ̀ máa lọ sí níwọ̀n rẹ̀ kò ní sí àṣù. a máa lọ ní mẹ́lọmẹ́lọ mm. ẹ̀yọ́ ọlọ́run tó mọ̀ máa ròyìn ní agbára ẹ jẹ́ n padà díẹ̀ sí ìdìṣẹ́ orin mm. tá a torí ẹ̀ gbé yín wá síbí mm. kí ni àwọn nǹkan tí bàrí jésù tẹ̀ ń ṣiṣẹ́ lé lórí lọ́wọ́ bá. Ah, àṣìṣe kan sì ni ó ṣe jáde fẹ́lífẹ́lí olóore mi. Hmm. ọ̀rọ̀ yẹn ní ọ̀rọ̀ yẹn ó gan mo ti láti ìjẹta ń sìn kò sí nǹkan tí mò ń gbọ́ jù lọ every now and then. wọ́n ní àjùmọ̀ bí ọkàn tànú ẹni ọlọ́run bá rán ní ní iṣẹ́ ní lóore. báwo bá rẹ̀ ní bàálà àǹtí. Hmm. báwo bá rẹ̀ ní bọ́ọ̀lọ̀ ọ̀là kì í yá ọ̀rẹ́ yá bọ̀rọ̀ ṣùgbọ́n ẹ rántí pé o <clears throat> ọlọ́run ló lágbára àti ìlà bàbá gọ̀dú ló lágbára àti ìlà. Hmm. má jẹ́ ń ṣe ẹrú ẹgbẹ́ o má jẹ́ ń ṣe ẹrú ọgbà o hmm. ènìyàn ni mí ṣùgbọ́n bàbá lè lò yín o kẹ́ wá ṣe mí lóore. bàbá lè lò yín ṣùgbọ́n bàbá lè lò yín o kẹ́ ṣe mí lóore. ẹ ń tún yẹn kọ ènìyàn ni yín ṣùgbọ́n bàbá lè lò yín o kẹ́ ṣe mí lóore ẹlẹ́nìyàn ni mí. ẹlẹ́nìyàn ló ṣùgbọ́n bàbá lè ta mí lọ rẹ. bàbá bàbá ah. bàbá máa lò yìí o <laughs> ṣe mí lò. ó ní ṣe lọ ni ó ní àbúrò mi. mo ti yọ lè kúrò mi. ó tẹ̀ wá lò mọ̀s. ènìyàn ni bàbá máa lò yìí o. bàbá mọ̀s ló yí o kẹ́ ṣe mí lò rí. <laughs> kẹwàá ṣe mí lò rí. so ó ní ṣe lọ ni ó ní àdúrà ni ilé àníṣerú ẹgbẹ́ àníṣerú hmm. ọ̀gbà ìpè hmm. ènìyàn ni mí bàbá lè lò yín kẹ́ ṣe mí hmm. lóore bàbá tẹ máa lò yín ni gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ìjíròrò náà bàbá mọ̀ sí lò yín o kẹ wá ṣe mí lóore. Hmm. kí n lọ wájú kí n kí mo róore kí n máa lọ lẹ́yìn pẹ̀ kí mo róore ilé iṣẹ́ mi pẹ̀ kí mo róore hmm. nínú ìrìn àjò pẹ̀ kí mo róore. Ah, hmm. wá ṣàánú mi bàbá wá ṣàánú mi ẹ̀gbọ́n mi ò yẹ wọ́n jésù kìsì ò tètè wá ṣàánú mi kò yẹ wọ́n kò yẹ wọ́n ṣé bẹ́ẹ̀ bọ́ ọ yẹ wọ́n. kò yẹ wọ́n o. bàbá wá ṣàánú mi o jésù kìsì ò tètè wá mi má jẹ́ kó ògo òde kẹ́mi pin má jẹ́ kẹ́mi mi pin kòkó mi tó dé jésù kristi ó tètè wá ṣàánú mi jésù kristi ó tètè wá ṣàánú mi ó yá ẹ̀gbọ́n mi ò yẹ wọ́n ẹ̀gbọ́n mi ò yẹ wọ́n jésù kristi ó dákun wá ṣàánú mi. àkọ́kọ́ ṣàánú mi kó tó ṣàánú. rárá rárá èmi ni ah. nọ́mbà wán o á eh, ṣàánú mi. Eh, ẹ̀gbọ́n àìmá ah, jàjà ah, ẹ dákun <laughs> ẹ jẹ́ ó ṣàánú èmi náà ẹ̀yin eh, báyìí ti gbórí òkè díẹ̀ ẹ ti gbé pẹ́ẹ́lí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni lágbára Ọlọ́run láṣẹ Ọlọ́run ọba ìgbàlẹ́ afẹ́ ju eléyìí tẹ̀ ń pọ́nà. ó ti wà ní atẹ́gùn sí ó ti wà lórí boom player ó ti wà lórí iTunes ó ti wà hmm. lórí gbogbo sí àwọn ilé ìdánlọ́ download ẹ̀ tẹ́ bá search ẹ̀ ẹ̀ YouTube kẹ́kàn tẹ́ Bari Jésù b a r i hmm. jésù jesus. ẹ jẹ́ sáré béèrè léyìí hmm. kó tó di pa àmọ́ màdágbére torí àsìkò wa ti sáré tí ẹ máa ń kọ́ àwọn èèyàn ní iṣẹ́ fújì yìí lọ́dọ̀ tí yín. Hmm, kò tí ì sẹ́ni kankan tó wá tó wá sọ pé òun fẹ́ kọ́ mo mọ̀ pé àwọn èèyàn mìíràn àti kọ́ṣẹ́ tá a mọ̀ bí èmi ṣe kọ́ṣẹ́ lẹ́yìn bàrí tí bàrí ò eh, mọ̀. tí bàbá tẹ́ ẹ pé bàrí jókòó bàbá ò pé ìjókòó. mo <laughs> bìlí pé àwọn èèyàn àti kọ́ àti kọ́ṣẹ́ irú bí ọlá ṣe ti ń kọ́ ní abẹ́ ṣe ṣe ọ̀dọ̀ yẹ yìí bàbá gọ́ọ̀dù yẹ o dákun wá ṣàánú gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀ ẹ̀ sáyìn fọ́ọ̀mù. ẹ máa ah, ah. sáyìn fọ́ọ̀mù iṣẹ́. Mm. Eh, freedom pé freedom fún mi. àṣà ẹ̀fọn ẹ ti ẹ ti àṣẹ freedom fún yìí tí ìkọ̀ṣẹ́ tán o àì tí ìkọ̀ṣẹ́ tán tí ìkọ̀ṣẹ́ tán ẹ ra bàbá wa ẹ kò ṣe takuntakun ẹ máa ronú orin kan tẹ ẹ máa fi dágbére fún wa lórí ètò lẹ́nu Kaftan ni kẹ́ wa kọrin fún Kaftan television Yorùbá ètò ìjíròrò òwúrọ̀ hmm. ìyẹn bá ń kọrin fún bàbá ṣetán ṣùgbọ́n ẹ jẹ́ ẹnu fún yín ní àǹfààní ẹ sọ bí àwọn aráalé tí wọ́n ti lè bá yín pàdé lórí àwọn ẹ̀rọ ayélujára. ní orí Facebook ẹ bá ẹ bá tẹ Bari Bari Jesus Bari Jesus Bari Jesus hmm. B-A-R-I Bari Jesus ẹ máa rí wa ní Facebook ní Instagram hmm. at Bari Jesus one two three. Bari Jesus hmm, one two three. Bari Jesus one two three so eh, ní àwọn àlò Twitter Nàìjíríà ẹnu mi àgọ mi ò yájú sí ìjọba mímí náà yájú sí mm, ìjọba ìjọba bàǹjíbà rẹ ò ìjọba o hmm. ṣùgbọ́n tó bá yẹ pé ìjọba eh, mm, YouTube eh, jàre lẹ́nu YouTube ah tí mi tẹ ìrántí channel wa ní YouTube mi ìrántí YouTube channel wa ah, sórí but bari Jesus náà ni mm, tábà ti tẹ bari Jesus á rí bẹ́ẹ̀ ajáde wá fún a rí lórí youtube ẹ o gbogbo bí tẹ́sí lè bá bàbá wa Jesus, Jésù pàdé òun náà ni wọ́n ti ṣàlàyé fún wa lórí ètò lẹ́ni ẹ wo bá a ṣe ń dágbére tí mò ń sọ yìí pé èrè àtayọ̀ la máa fi pàdé lóòrọ̀ ọ̀la ó dá mi lójú pé ẹ ti rí ẹyọ kan tàbí méjì gbà mú nínú gbogbo àtótónu tèmi àti àlejò mi tàti jọ ń ṣe látàárọ̀ orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ ayọ̀lúwa ṣe ńlá fún mi aláṣàkẹ́ tí ń gangan tí ò kọ́ mọ̀ tẹ́ bá fẹ́ bá mi sọ̀rọ̀ ẹ tẹ̀lé mi lórí gbogbo àwọn social media handle mi pátápátá at Ọ̀nàbàjọ Ọláwálé lórí Facebook lórí YouTube lórí Instagram at Ọ̀nàbàjọ Ọláwálé tó bá jòrè Kaftan television yorùbá lè fẹ́ bá a sọ at Kaftan TV yorùbá ẹsẹ̀ gbogbo èròǹgbà yẹn ṣọwọ́ gbogbo ẹ̀ náà la máa rí tá a sì máa dá yín lóhùn kó tó wá di pé màá máa sọ pé bàbá ẹ bàbá ẹ tí bàá rí jésù náà máa sọ pé bàbá ẹ bàbá ẹ wọ́n máa fi orin wọn máa fi dàgbére fún wa lórí ìtàn bàbá ẹ jésù ó yá Captain TV iléeṣẹ́ yín ò ní jóná TV yín ò ní parun iléeṣẹ́ yín ò ní jóná iléeṣẹ́ wa ò ní jóná TV yín ò ní parun ọba máa fi captain yìí pa wá lẹ́kùn iléeṣẹ́ yín ò ní jóná TV yín ò ní parun ọba máa fi captain TV yìí pa wá lẹ́kùn ọba máa fi captain TV yìí pa wá lẹ́kùn ilé iṣẹ́ yín ò ní jóná bàlídésù ló sọ bẹ́ẹ̀ wọ́n ní Kaftan TV ẹ ẹ máa ṣe kí ni ẹ máa gọ́ ọ̀sán ẹ ṣeun bàbá wa bàbá mi jọ̀wọ́ sáwọn ará lékè sọ pé ká tó fi ra àtàyọ̀ pàdé. láyọ̀ la ó pàdé o this well with you in the name of Jesus ẹ ṣe bye bye. bye.